وكل برعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد níbi tí a kà ń bẹ̀ lónìí àwọn títí ra ابن عباس نبي باب من جحد شيئا من أسماء الله وصفاته آه، شيخ أصلا هو مبكوات وتقي ذكر ما ورد من علماء السلف في المتشابه إذا àwọn في fi ìbẹ̀ẹ́lẹ̀ torí bẹ̀ ní pé repetition àwọn فطبس بالنفس تفرح ولما سمعت قريش رسول الله يذكر الرحمن أنكروا ذلك نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى ولما سمعت قريش رسول الله صلى الله عليه وسلم يذكر الرحمن أنكروا ذلك فأنزل الله فيهم وهم يكفرون بالرحمن عليه صلى الشريف قوله قوله ولما سمعت قريش رسول الله صلى الله عليه وسلم يذكر الرحمن أنكروا ذلك فأنزل الله فيهم وهم يكفرون بالرحمن روى ابن جرير أم قتادة وهم يكفرون بالرحمن ذكر لنا أن ذكر لنا أن النبي أن الله صلى الله عليه وسلم زمن العبيدية حديبية حين صلى قريشا كتب هذا ما صلى عليه محمد رسول الله فقال مشرك قريش لئن كنت كنت رسول الله ثم قاتلنا ثم قاتلناك لقد ظلمناك ولكن ولكن اكتب هذا ما صلى عليه محمد بن عبد الله فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله دعنا نقاتله فقال لا نقتله كما يقولون لا نقتله لا اقتله لا اقتله كما يقولون اني محمد بن عبد الله فلما كتب الكاتب فلما كتب الكاتب بسم الله الرحمن الرحيم قالت قريش اما الرحمن فلا نعرفه وكان أهل الجاهلية أهل الجاهلية يكتبون باسمك اللهم فقال أصحابه دعنا نقاتلهم قال لا ولكن اكتبوا كما يريدون وروى أيضا المجاهد قال قوله كذلك ولا كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وأنهم يكفرون بالرحمن قل وربي لا إله إلا هو عليه توكلت وإليه المتاب قال هذا ما كاتب عليه رسول الله صلى الله عليه وسلم قريشا في الحديبية قضب بسم الله الرحمن الرحيم قالوا لا تكتب الرحمن قالوا لا تكتب الرحمن لا لا ندري ما الرحمن لا ندري ما الرحمن لا نكتب إلا باسمك اللهم قال الله تعالى وهم يكفرون بالرحمن الآية níbi báàbù tí a wà ọ̀rọ̀ nípa àwọn àsìmá yẹni pé orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn ọlọ́wọ́ ọba mùsùlùmí ọgbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí orúkọ tí ọlọ́wọ́ wa bá pera rẹ̀ àbí àwọn ìròyìn tí ọlọ́wọ́ bá bá fi ìròyìn ara rẹ̀ tí èèyàn bá ilé ta orúkọ bá rẹ̀. àbí ìròyìn tí ọlọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ fíyàn ní ọlọ́wọ́n ọba ọ̀jẹ́ bẹ́ẹ̀ àbí ọlọ́wọ́n ọba kò ní àwọn irú ìròyìn yìí níbẹ̀ nìyẹn ó ti ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́wọ́n ọba. iná ni Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah wọ́n mú hadith yìí wá. ولما سمعت قريش رسول الله صلى الله عليه وسلم يذكر الرحمن أنكروا ذلك àwọn Quraysh ìjọ tí wọ́n gbọ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó ń pè Ọlọ́run ọba ní ar ẹni pé ọba tí ìkẹ́ ọkàlì gbogbo ayé a ń kẹrù dáàlìk wọ́n tapọ̀ ọ̀rọ̀ yẹ o àwọn kùrẹ́ṣì àwọn kèfèrí aláwọn ọ̀gbá wípé ọba ní rahman báwọn ọ̀gbá níta wọn ìtumọ̀ rahman láwọn ọ̀gbà ní tàwọn lódodo sí ní bọ́lọ̀ ṣe pé rẹ̀ ní rahman gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ọba tí ìkẹ́ rẹ̀ kárí gbogbo tí ń jẹ́ ẹ̀dá ọlọ́run ọba ni tí wọ́n bá ń ronú èyàn ó rí i pé ìkẹ́ ọlọ́run kò sí nǹkan tí kò kárí kódà ìkẹ́ rẹ̀ débi pé ẹni tó sìn ẹni tí ó sìn ẹni tó mọ̀ ẹni tí kò mọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó sì máa kẹ́ kódà àwọn ìkẹ́ ayé yìí kò túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba fẹ́ràn yàn àbí pé ọlọ́wọ́n ọba ọba kàn ń fún bá ṣe àwọn akẹ́ tó ṣe pé yọ́ dára náà lójú pé kò sẹ́ni tí ìkẹ́ yìí tí ò kárí rẹ̀ òjò tó bá rọ̀ kò ní yọ ẹni rí kalẹ̀ kó ní àwọn ẹni rí nìkan lòun dá òjò òjò tí wọ́n lòun rọ̀ yìí kọ́ ní àwọn tí wọ́n ń jẹ́ ẹni tí kò ṣe ni rí báwọn ò ní rí ìkẹ́ òjò ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìkẹ́ ti atẹ́gùn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ike ọba ń ṣe tí ìkẹyìn pọ̀ àwọn kèfèrí wọ́n tako ọ̀rọ̀ yìí máa nẹ́pítọ̀ náà sálàmù lọ́wọ́ bàtà náà fi jẹ́ kó yí wọn pé ọlọ́run ọba yìí òun ni ọba Ar-Rahman ọlọ́run ọba wa sọ وهم يكفرون بالرحمن ọlọ́run wa sọ àyàn kalẹ̀ pé ṣe rí àwọn kìfìrí wọ́n tó tako arrahman ó kọ ọlọ́run tí ń jẹ́ rahman wọ́n tako wàrọ́wà ibn jarir an ó wá gba ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ al-imam عليهم رحمة الله ونواء يكفرون بالرحمن ابن جرير تنوي هنا الإمام الطبري تواسي تفسير الطبري وني آية وني ذكر لنا أو ذكر لنا أن النبي صلى الله عليه وسلم قتادني شاقنا ọmọ kéwà abdullahi ibn abbas náà ni kọ̀tádà wà ó ní ànábì sọ̀lọ́ ó ní àwọn gbọ́ pé annabi ya sallallahu alaihi wasallam ipe annabi sallallahu alaihi wasallam zaman al-udaybiya ní àsìkò tí wọ́n ń fi lọlẹ̀ ṣe sólẹ́ṣẹ́ Hudaybiya pé ìpẹ̀tù sí àwọ̀ àyíká tí ń jẹ́ Hudaybiya ibẹ̀ ni wọ́n ti pàdé ara wọn òun náà ni wọ́n máa ń pè ní Trinity of Hudaybiya ìgbàtà náà bí lọ lè bá wọn Quraysh ṣe àtúnṣe yìí kí ní jẹ́ Sulhu Hudaybiya annabi sallallahu alaihi wasallam lẹ́yìn gbà tí ó fi Mákà kalẹ̀ fún nǹkan ọdún mẹ́jọ ànábì tó wá ń padà bọ̀ wá sí Madina yẹn fún Mẹ́kà ó padà wá sí Mẹ́kà láti Madina láti pé òun fẹ́ ṣe umrah òun sì fẹ́ ṣe hajj àwọn ará Mẹ́kà ti wá gbọ́ bá sí ń bọ̀ ní wá sọ fún bí kò gbọdọ̀ wọlé o pé kò yá dúró àwọn ará ni sí pé ṣé ọmọ wájà ni àbí òun ló ń wá sí i sọ fún wọn pé òun ọ̀wá fún ìjà o wípé òun fẹ́ ṣe hajj òun fẹ́ ṣe umra òun sì fẹ́ ṣe hajj ni wọ́n á rán sí padà pé kò gbọ́dọ̀ wọlé lọ́dún yìí kò sí ti ń jẹ́ hajj kò sí ti ń jẹ́ umra dúró ní yìí àyíká dúró òun náà ń pè ní ibẹ̀ náà ni àwọn kìfìrí tí wọ́n bá nàbí sallallahu alaihi wasallam wọ́n fún ànàbí sallallahu alaihi wasallam ní òfin inú òfin tí wọ́n fún ni pé àkọ́kọ́ ni pé ò ní ṣe hajj lọ́dún yìí kò sí umra kò sí hajj lọ́dún yìí ànàbí ní òun gbọ́ so bákanáà wọ́n tún sọ fún ànàbí sallallahu alaihi ẹni tó bá fẹ́ wọnú Islam ó gbọ́dọ̀ rí àṣẹ látọ̀dọ̀ àwọn tó bá jẹ́ ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ó rí pé wọ́n fọwọ́ sí kó Islam tó bá ti láwọn ọgbà kọ̀yà dá parapọ̀ méjì kan sí Islam mọ́ o anábì ni òun gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní àmọ́tẹ́nìkan bá fẹ́ kú nínú Islam ó gbọ́dọ̀ bá jáwó tó bá lóhun ṣe islam ma anábì lóhun gbọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn kan tí wọ́n ń là kalẹ̀ yìí ìgbà tán wá sọ tán náà wá sọ pé ọya ẹ jẹ́ ká kọ́ kalẹ̀ àwọn Quraysh ìgbà tí anábì sallallahu alaihi fẹ́ kọ nǹkan yẹn kalẹ̀ kátàbà wọn akọ pé hádàmà sọ́lá àlẹ́yìí muhammadu rasulullah wọ́n ní àtúnṣe ìfẹnukò tí ànábì bá wọn tánjọ fẹnukò lérí ara wọn lélẹ́yìí ànábì wa kọ ẹni tó ń kọ́ kọ muhammadu rasulullah ipe òjíṣẹ́ ọlọ́run ẹni tó ń kọ kíní ẹ̀gangan ni ali ànábì ní kọ́kọ́ pé ibi tá a fẹnukò sí ni èmi muhammad tí mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ìgbà ali kọ́ bẹ́ẹ̀ fàkọ́lẹ̀ mùṣíríkù Quraish àwọn tí wọ́n jẹ́ mùṣíríkù àwọn ẹlẹ́bọ̀ ọ̀hún wọ́n sọ fún annabi pé la'in kunta rasulallah tó bá ṣe pójìsí ọlọ́run ní ọ ni ta gbà bẹ́ẹ̀ pójìsí ọlọ́run ní ọ thumma qatalnak táà tó wá ń bá ọ já ayẹ́pàá ń sábòsí fún ọnù àgbọ́lá ah, nẹ́bí náà ni nílà fi ń bọ́ ọjà má kọ Rasulullah síbi okọ̀ rẹ̀ ń tàgbà náà nù sọfàkọ́lá mushriku Quraysh ẹni pé àwọn Quraysh sọ bẹ́ fún ànẹ́bí wọ́n ni walakin uktub ń tàfẹ́ kọ́kọ́ ni pé ádámà salaha alayhi Muhammadu bin Abdullah ìfẹ́nukọ́ Muhammad ọmọ Abdullah lélẹ̀ yìí yẹni pé yọ Rasulullah ikún bẹ́ẹ̀ faqala ashabu Rasulillah sallallahu alaihi wasallam wọ́n sọ ábọ̀ wọn sọ pé ya Rasulallah ah òjísí ọlọ́run dáàna nuqatiluhum jẹ́ ká bá wọn jájá jẹ́ sọ́dọ̀gún fàkọ́l anábìnilá ẹmọ́já òkútúbù kama yuridun ìdánfẹ́ wọn náà ni ẹkọ fún wọn inni muhammadun bin abdullah muhammadu ọmọ abdullahi náà ni ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo àwọn ẹ̀kọ́ tí yíò rí nínú ìṣẹ̀mí ayé annabi sallallahu alaihi wasallam kí ni ẹ̀kọ́ yẹn àwọn kọ́ ni pé tíyàn bá ti ní agbára èyí ma ń fa wàhálà ẹ̀kọ́ lálá lílé yìí ṣe rí bí ọ̀rọ̀ yìí ṣe rọra mọ̀ yìí ọ̀rọ̀ tí ń da ayé rú lónìí nù o ara àìlẹ́kọ̀ọ́ yìí àìlóńtàǹkà yìí ara ti ń da ayé rú nù àwọn Boko Haram àwọn ICC àwọn ẹ̀yàn alùsúnà wàljihad àwọn ẹ̀yìn eh, àwọn tí Usama bin Laden dálẹ̀ yìí àwọn jihadi kọ́nà ma ń pè wọn Al-Qaeda in tí wọ́n gbọ́yé ni in tí wọ́n gbọ́yé àbíkẹ́ sọ pé in tí wọ́n lò lélẹ́ yìí tọ́kẹ́ bá lókíní yìí ni ọ̀rọ̀ wọn ní jásí bí sí ń jásí wọn iná làwọn afásúná sí máa ń pariwo máa ń pariwo ipe bágbára yín bá ṣe ma òun ni ẹ ṣe ma Sheikh bin Baz alayhi rahmatullah àtàwọn afáàmì nígbàtí àwọn ará Palestine tí àwọn àtàwọn Israel zan fà wàhálà wọ́n láwọn fún wọn ní portion kékeré kan pé ká máa àwọn àfáà súnnà ní pé sọ́yọ̀ndẹ̀ ọ̀kan fún yín nínú lẹ́yìn ẹgbà yíò náà máa lò lọ tẹ bá ti mójútó ẹ̀sìn yín tẹ mójútó àkídà yín ọlọ́wọ́ padà ní kẹsẹ̀ yín ó rìnlẹ̀ ju gbogbo yòókù ẹ padà rí yòókù náà gbà àwọn àfáà sàwọ́dé pàṣẹ fatuwa nígbà wọn Qaradawi lòun bá dá wọn lóhùn ẹ gbọ́dọ̀ gbogbo lẹ́yìn ní kẹjàkẹgbà so wọn gbọ́ wọn wá jẹ́ palabaya láwọn ara palasitiri pé ń jí àwọn dìsín gan wọ́n jẹ́ dìsín ipa yíò ká Israeli ẹ mọ̀ dìde à ń lọ́wọ́ èyàn mọ̀ lẹ́kọ̀ọ́ ẹ okò àti bán so ẹ́rì kí mo sọ pé kíní yìí ọ̀rọ̀ tí wọ́n gbọ́yé yìí ti ń da yẹ́rù ẹwà àwọn Boko Haram náà nìsìn wọ́n kàn da yẹ́rú lásán ni wọ́n kàn da gbogbo nọ́ọ̀tì wọ́n kàn da gbogbo ẹ̀rú wọ́n da màdúgbùrú rú wọ́n da kébì eh, tàràbà gbogbo wọ́n dàrú ìtìpa yẹn ọ̀ká níjòlẹ̀ làbújá rí ẹ lọ sí Aso Rock kẹ kóra yín lọ́bẹ̀ kẹ lọ lé ọba tró ẹ ń so ìtìpa yẹn ọba ká ìyẹn máa lọ lè fọwọ́ fà anabi sallallahu alayhi wa sallam ẹ̀wùn ká anabi fẹ́ sí hajj ọ̀kan nínú orígun ẹ̀sìn rẹ̀ wọ́n sọ pé o ní ṣe lọ́dún yìí ètò orí tọ́lọ́fẹ́ sí ni ẹni tí páyàn ọba ká sí nkankan wọ́n sọ pé a ah, ò ní ṣe o kí o jòkó ara yàn jẹ́ o kí o jòkó ara yàn jẹ́ lókùnbà tó wá jẹ́ pé kìí ṣe pé àwọn nǹkan míì ó tó jẹ́ nǹkan tó tún jẹ́ ọ̀ràn yàn ẹ̀hùn tó jọ́ràn ìlànà Ànábì sallallahu alaihi wasallam tẹ̀ tó filẹ̀ fún ẹ̀yí gan pé àlèpadà ọlọ́run ti ń bọ̀ wá àti pé nǹkan tó pé nǹkan ọdọọdún ni lẹ́yìn náà wá ní ìyóò rí pé Ànábì sallallahu alaihi wasallam kìí sí ẹni tí gírímọ̀ ń ká ìjọba nú ẹni rẹ̀ ẹlòmíì tó kò ní dáyé lóhùn ni àti adùbátá ìkọ́lá kò ní dáyé lóhùn ẹ̀ta ni ẹ̀mọ̀ nǹkan fi kún ẹ̀mọ̀ nǹkan fi kún àbí ẹ̀ fàfà sí kọ́dà lómi lè sọ fún bàbá rẹ̀ yàyí náà lẹ́wọ̀n káyọ̀ ọmọ ríyàn fi ẹ̀wọ̀n pè yàn ní sapala lásán so yíò rí pé ẹ̀wọ̀ orú ẹ̀lẹ́kọ́ ìnàdà kọ́ níbi hadith ń jò níyìn anábìnrin tó bá wáyàn lórí tó bá kẹlẹ̀kù kàkàkàkà tó bá ní tánú mọ́ sọ pé èmi dákọ̀ ara rẹ̀ tánú èmi àbàbàtà ẹ̀ni àwọn wá ni tání ń so kí gbogbo nǹkan yẹn ìmú ẹ̀mí lọlẹ̀ ni ìrẹ́ ara lọlẹ̀ ni so annabi sallallahu alaihi wasallam oni pe epawru eko e fi ros e yo rasulullah ko nbe eni pe title e wo title ko lo ba galo funu o aman tori ki oro ba le niyanju annabi ne yo ko nbe so bi le ma ike gbogbo nti o ba mu alafia si awujo ìyẹn ṣe gírímọ̀ káyì bí kó dàrú bóyá nìkan ṣe kíníkan fún ọ ní ìsìn ó sì mọ̀ pé ìwọ ni àgbà ìwọ láṣáájú tọ́ bá bínú ìtínú ti bẹ̀ ṣẹlẹ̀ gbé ìbínú yẹn mi fi ìbínú yẹn fi àkùnkùn fi kín ara rẹ̀ so yóò jẹ̀mí yẹn pa ní kó rà mí ẹnìkan sọ kankan sí ọ náà ní sẹ́ni yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ kí wá kí ló dé àmọ́ pé ìjà ẹ̀ẹ́ ẹ̀nà bẹ̀rẹ̀ ìjà ìmìnà bẹ̀rẹ̀ ìjà nú èyàn kẹmọ̀ dànkanrú ni so pàtàkì jùlọ ń tó wáyé pé láàrin ẹntẹ ẹjọ gbọ́ra yín yé níbi àwọn nǹkan so ẹwọ́n tí anábì sallallahu sọ nǹkan dàrú tún àwọn wò pé alágbára náà ń pè á pé adúrú bá ṣe pọ̀ tó yìí ẹ jẹ́ ká bá wọn já àmánàbímọ̀ ìgbà wọn ṣe pọ̀ tó yìí ipá àwọn ò tí kàǹkankan gbàǹkan ni àwọn kò sí àwọn tí wọ́n jẹ́ àwọn ògbóǹtarìkì tó pọ̀ nú àwọn kèfèrí pa orúkọ òun rẹ̀kọ́dà nù Ali ìgbà tó kọ́ anábì ní kó Ali ní ìní parẹ́ o anábì wá ní a ní ó parẹ́ ó ní Ali ní ìní parẹ́ anabi wa ni ọya fọwọ́ mi fi pa ibẹ̀ rẹ̀ aliwa mu wa anabi ọwa fi pa rasulullah rẹ̀ kò mẹ́ so léyìí ni ó fi mọ bí anabi sallallahu alaihi wasallam bí ọlọ́run ṣe kọ́ máa ń ṣe tọ̀ gbàtán yanjú yíò tán falamma katabal katibu bismillahir rahmanir rahim ìgbà tán kọ tán pa Rasulullah rẹ̀ tán wọ́n tó wá kọ bismillah rahman rahim qalat Quraysh àwọn Quraysh ni sori amma rahman fala na'rifuhu so tó rí rahman tó kọ yìí náà àwọn òtún mẹ́ tí ń jẹ́ rahman ní tiwa o àwọn ọmọ ọlọ́run sí rahman ní tiwa wọ́n ni torí pé ni wa alul jahiliya yaktubun bismika allahumma ń tọ́ ma ń kọ́ láwọn jahiliya òun ni kí wọ́n kọ bismika faqala ashabuhu àwọn sọ̀hábà nẹ́bí tún ní da'na nuqatiluhum jẹ́ ká bá wọn jà faqala la anábì ní àyẹ̀mọ́ síbẹ̀ walakin uqtubu kama yuridun ẹ̀kọ́ wọn bá ṣe fẹ́ nítọ́fẹ́kẹ́ ṣe ohun òun náà ni ẹ ṣe pẹ̀lú wọn torí pé ànábì rí pé kò sí agbára fáwọn warawa aidan an mujahidin qala yẹni kí wọ́n padà wá kọ bísmíkà Allahumma náà ni náà ni wọ́n kọ wọ́n pa bismillahi rahman ẹ̀ rí pé pẹ̀lú bísmíkà Allahumma náà ìtumọ̀ náà ni ó ní ìtumọ̀ yẹn lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam irú ènìyàn máa ń gbọ́n níbi àwọn nǹkan mi tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yìí kọ́dà àwọn lè rí pé ranù ló ń ṣe lásìkò kan tó bá wà lérí rẹ̀ lérí òdodo wọ́n padà rí pé eh kèése lánàá ní ṣe yíò àwọn náà padà máa rí pé ah, ààrẹ pé hmm, ẹ̀sìn àwọn kí ní yìí mú lọ́wọ́ tààrà o ẹ̀rí pé ẹwọ tààrẹ́bì ní kọ́ ipé ẹkọ Muhammadu bin Abdullah kò bá kankan jẹ́ yíwọ̀n ní kánàbì máa jẹ́ Rasulullah bẹ́ẹ̀ náà ni bismika ìtumọ̀ bísmíkà bismillahi rahman rahim náà ni òun ni pé tí a bá fẹ́ ṣe nkankan nínú alámàrí ẹ̀sìn kí ni wọ́n ní option méjì wọ́n wá takò kan bẹ́ẹ̀ bóyá àwọn bàbá yàn àbáwọn pẹ́rẹ́ntì yàn so orí option kejì ń mú mú tí o bá jẹ pé bóyá wọ́n ní o ò ní rí nkankan yẹn sí mọ́ ẹjẹ́ fún ilápòjúwèé bóyá alápòjú òbí mọ́ nísìn lòbí bá takú pé ìjọ́kẹ́ ẹjọ́ náà lásọmọ lóókọ wọ́n ti sọmọ lóókọ yọ́tọ̀ ẹbí ma òun wá ní àmọ́ ìjòkó aláàfá àjọ́kẹ́ ẹjọ́ làwọn ó jò á sì jò ọfẹ́ ọkọ̀ jọ́kẹ̀ẹ́jẹ́ sí ní ìjọ́ kọra àbá ní èmi nítorí ẹran ọjọ́ kẹjọ láti pa wọ́n náà rọra wọ́ owó kò sì rọra kọrí sí pàtà níjọ́ keje lọ lè ra ẹran kò sì pa ẹran ọmọ rẹ níbẹ̀ kò sì pín èèyàn mọ́jẹ̀ kí wọ́n mọ̀ wọ́n ti ṣe kí ni ti yanjú ti ẹnu ti yanjú lérí ọmọ ìtàwọn bá pàájọ́ kẹjọ àwọn kan pẹ̀rẹ̀ jẹ ni àwọn kan ṣe kí ni àwọn kan pẹ̀rẹ̀ jẹ ti wọ́n ni so àmọ́ kó wá dúó ìgbé ìpẹ̀rẹ̀ lé àwọn àwògbé ilérí kò ní ó sì òfò wọ́mọ̀ yìí nìkan mú ní jọ́kẹjọ́ ní ṣe ọ̀nà ìrọ́ jọ́kẹjẹ́ lèmi ó ṣe o jọ́kẹjẹ́ ẹ̀wọ́n ń fa wàhálà lérí ọpẹ̀ràn tí pé àyè tó sì rọ lè ṣe rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè mọ́ ní àwọn ọ̀nà tí a máa ń gbé ọ̀rọ̀ gbà irú ẹ̀ ní ẹ̀kọ́ tá rí kọ́ níbi ìṣẹ̀mí ayé ànábì sallallahu so mo fẹ́ ká gbọ́ kìíní iye o tó rẹ́lùmí máa ń wò ẹlùmí lè gbọ́ yé kéde pé ó ń fi ìtí ń jẹ́ ẹ̀sìn yẹn lẹ́ ò ní fi tó ẹkùn ṣe lẹ̀ ó mú option kejì ni àmọ́ tó wá pé kò pé option kò sí option bẹ́ẹ̀ láyé èyí fi rú ẹ̀kalẹ̀ ọ̀ tápẹ́ ọ̀kan náà ni wọ́n wá lò ní ṣe à ó dùn ṣe ni o ó dùn pé ó ṣe lápòjúwe nísìn sórí tó gbélé yìí ó kúnlẹ̀ kí èmi ni o ó mọ̀ kúnlẹ̀ kí mi láàárọ̀ láàárọ̀ ẹ̀ ó sì lọ gbọ́ mo gbọ́ ó ti gbọ́ mo ti gbọ́ ọ̀bọ̀ gbọ́ náà ni báyìí tó dáárọ̀ na assalamu alaikum ẹ̀kàárọ̀ ọ̀gbọ́ ni mo ti gbọ́ ń tẹ́sọ̀ ó sì níkun òun ní kún kò sọ́pṣàn mí ọgbọ́n lọ́kàn mọ́ rí alẹ́gẹ́nẹ́gà ẹmọ́ bínú rá wọ́n bínú so kò sí option mí nù ìtọ́ option bá wà lè yóò mú option èyí tí ó wá sí option òun náà ọ gbọ́dọ̀ wá sí pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ ó sí pẹ̀lú ẹ̀kọ́ ni ara ìlẹ́kọ̀ọ́ náà ni pé mo gbọ́hùn èyàn máa ń gbọ́rọ̀ ni tí yóò ní tẹ̀lé ọ máa náà ni so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́mọ̀ bá kó fi ẹsẹ̀ wá lé òdòdó kọ́kọ́ wa máa ṣe náà kọ́lá asáàbò dá ànábì ní ẹmá bá wọn jà walakin uqtubu kama yuridun ẹkọ́ bá ti fẹ́ wàrọ̀wà aidan an mujahid qal wọ́n tó gba ọ̀rọ̀ wà látọ̀dọ̀ mujahid bóyá kí tó bá pọ̀jú wẹ́ kàwá sí bóyá ẹfẹ́ ṣe ìyàwó wẹ̀límọ̀ tó máa ń sí lọrin ó ti kílẹ̀ sí wọn pé bídí àlèrè yìí wọ́n ni ó ṣe ni ó ṣe ni ó ẹwà tóbi márùn ẹ̀yìn márùn ni dákẹ́ẹ̀tì ẹ̀ wọ́n bá wọn fà á gbogbo tó bá ti ń mọ̀ wọ́n rẹ̀ wáyé ìdíjọ́ ń ra ṣe kíni ọ̀rọ̀ ajáde lé ti ẹ̀ bá dẹ̀yìn àyílá ọmọ bọ̀ wálé padà gbogbo wá lọ èmi jáde ni àmọ́ wá jẹ́ wọn nìkan náà ni wọ́n fẹ́ ṣe wà lémọ̀ yìí fún wọ́n nìkan wọ́n ni rọ́ ìyìn sí wọn ni ó tó bẹ̀ẹ̀sẹ̀ ó so irújọ́ òun wà níbẹ̀ mọ́ sọ fún rẹ̀ kankan mọ́ sọ fún ẹnì kankan ìwọ nìkan náà nìkan wà mẹ́ àwọn wọ́dà mìíràn rè wọ́n sì ní ó sì tán ó wọ́n lè rán wọ́n ẹ̀yà àtọ́rọ̀ àbáríkà wọ́n ilé wọ́n rẹ̀ torí pé kí n tó bá ní kó pò ń bẹ̀rún ọwá jáde nílé wọn nìkan wọ́n wà dáfi sínú alẹ́ ìyá ẹ̀rí pé lórí ìyá ẹ̀rí pé kan ní ẹ̀rí kìnnì kan ẹ̀rí so irú yíhun ó jòkó rẹ̀ ni yíhun ó fi ẹ̀mí kọ nǹkan tí wọ́n ń ṣe yẹn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ní sí ìyáwá ní ìfẹ́ rí ìjáàbù mọ́ lọ́rùn rẹ mọ́ lò ìjáàbù mọ́ onídáyàwó lóhùn ní mọ́ gbọ́ onídá lóhùn pé ìfẹ́ ìjáàbù ìmí ọ̀fẹ́ nìkọ́bù onídá lóhùn ní torí so bẹ́ẹ̀ ni èyàn ṣe máa lò pẹ̀lú ogun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn èyàn kàn máa ṣe dára pẹ̀lú àwọn ènìyàn máa ṣe dára sí wọn ó sì máa bá ẹ̀sìn tiẹ̀ lọ نعم مجاهد أني كذلك أني كذلك أرسلنا في أمة الله باني gẹ́gẹ́bẹ̀ ni a rán sí àwọn ìjọ kọ̀dẹ̀kọ́lat min qabliha tó ti kọjá umamun nínú àwọn ìjọ litatlu alayhimul ladhi awhayna ilayk kó fi lè máa ka in tí àfiránṣẹ́ sí wa nábì yẹn ni pé gẹ́gẹ́ bá ṣe rán àwọn ànábì ọlọ́run sáwọn ìjọ tó ti kọjá gẹ́gẹ́ bẹ̀rẹ̀ la rán wa nábì náà sí àwọn ìjọ yìí kó fi máa ka alkùrán fún wa àmọ́ ń gbà tó ń ka fún wa wa hum yakfuruna bir rahman wọ́n láwọn ọ̀gbà àwọn láwọn nígbàgbọ́ rahman ń tàwọn rabbi ọlọ́ni wà wa pé ah, ọlọ́wọ́n bá ti nínú náà ni rahman la ilaha illa hu kò sẹ́ ń tà máa ń sìn tó lẹ́tọ̀ọ́ sí àyàfi Allah alayhi tawakkaltu wa ilayhi matab ọlọ́wọ́ bá náà ni mo gbára lé òun náà sì ni ọ̀dọ̀ rẹ̀ lèyàn máa ń ṣe wá tútù bá lọ qal mujahid ni hadha ma kataba alayhi rasulullah quraishan bil hudaybiyah wọ́n ní àdéhùn tánàbí báwọn kùrẹ́ṣì kọ́ ní ní òdèbíyà kátàbà ọkọ̀ bismillahir rahmanir rahim qalu la naktubu rahman la taktubu rahman ìgbà tó kọ bismillah ní mọ́pọ̀ rahman ma àwọn bẹ́ẹ̀rì la nadri man rahman àwọn wọ́n tako rahman yẹn nípa ara tó kàkú kẹfìrí wọn wọ́n tako orúkọ ọlọ́run ọba wàrọ̀ aidan an ibn abbas ibn abbas na tó gbà wá radiyallahu anhu wa qala oníkàánà rasulullah sallallahu alaihi wasallam yad'u sajidan ní Nabi sallallahu alaihi wasallam in bẹ lori lórí ìforíkanlẹ̀ ya rahmanu ya rahim In pè ọlọ́run ọba rẹ̀ ya rahman ya rahim faqala al-mushrikun àwọn kèfèrí bá ní hadha yaz'umu annahu yad'u wahidan eléyìí rò pé ẹnìkan náà lòun pè báyìí wa huwa yad'u masna masna nǹkan méjì ní sí ń pè o ó ní ya rahman ya rahim fa'anzalallah ọlọ́wọ́ aṣọ ayà kalẹ̀ pé kó lè dẹ̀ ìlú Allah awédẹ̀ ó ní sọ ní pé ṣẹ́mọ̀ àwọn tó bá ń jẹ́ aláìgbàgbọ́ abẹ́ni tó bá ti ní ẹ̀mí àtakò yóò mọ sọ̀yàn lọ́wọ́ sọ̀yàn lẹ́sẹ̀ ni kódà tẹ́lẹ̀ bá rí onísúnà ó lè bẹ́ẹ̀ lè ní kí sẹ́yìn náà ni ẹ̀ ń jẹun ni ìjọ kan ní ń fọṣọ ní <laughs> ń fọṣọ lọ́wọ́ bọ̀dá àbẹ̀kẹ́ wá mọ́ ń fọṣọ so ẹwọ́rú rẹ̀ náà ni anábì ń sọ pé ya rahman ya rahim àwọn tí wá ń sọ ṣẹ́gbẹ́ tàbí ń sọ fún wọn ni pé ọlọ́run kan ọlọ́run kan ní ẹ ọlọ́run kan ní ẹ máa ó wọ́n ní orí أيام tad'u falahul الأسماء husna ọlọ́run tẹ bá pọ̀lọ́ ní allah tẹ bá pè ní rahman ọlọ́run ní àá èmi náà ni mò ń jẹ́ méjèèjì gbogbo bákan náà tó wá ní àwọn orúkọ tó fáyìn tó rẹwà ń bẹ́nu àwọn orúkọ ìní ọlọ́run ọba bí sheikh sì parí báàbù ọ̀rọ̀ nípa ẹni man jahada shay'an min asma'illahi wa sifatihi díkẹ́ wọn máa tako nǹkan kan nínú orúkọ ọlọ́wọ́n bá ti ròyìn rẹ̀ ipe nǹkan tó máa ń sọ ìrọ̀dí kèfèrí ni ìtumọ̀ náà fi masail ba náà بسم الله الرحمن الرحيم في مسائل الأولى عدم الإيمان عدم الإيمان بجعل شيء من الأسماء والصفات الثانية تفسير آيات الرعد الثالثة ترك التحليل لما لا يفعل السامع أو ما لا يفعل السامع الرابعة ذكر العلة أنه يفضي إلى تقدير الله ورسوله ولو لم يعتمد ولو لم يتعمد أن يفعل أن يفعل الخامسة كلام ابن كلام ابن عباس لمن استنكر شيئا من ذلك وأنه أهلك نعم إجابة شيء مقبول شيء إيه شيخ آه، آه، محمد بن عبد الوهاب بن ترى آه، كتاب التوحيد كتبت مو باب كوا صوب في في مسائل يعني في في صمري تلخيص باب يعني wọ́n ní fi ìmẹ̀sá ìlú ẹni pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó wà nínú àbáwọn point tó wà nínú báàbù takàtán ẹ̀lúùlà alákọ̀ọ́kọ́ àádẹ́mùl iman bí jùṣìlì ṣe in minna ẹ̀sìnmá ìwọ̀sìfàt kí ni ọmọ àìnígbàgbọ́ ni kí ni ọmọ tako nǹkankan nínú orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run kí ni ọmọ tako ọlọ́wọ́n bá kúra rẹ̀ ní ọba onídéédé kí wọ́n wáwó sùn ó ní ìbìlífù dédé ọlọ́run yìí ṣẹ̀kúrù nǹkan báwọn ọrùn fún yàn láti sọ bẹ́ẹ̀ wípé ah! ni o wọ́n jọ ṣe ni o wọ́n jọ ṣe ni o ẹnìkan wà á dàgbà eléyìí ò lówó eléyìí ò ní eléyìí ò bímọ eléyìí ò bí ṣẹ́kú tẹ́lẹ̀ máa wọ́n nìkẹ́ ẹ̀sìn lọ́lọ́run ṣe déédé ọ̀rọ̀ táwọn ẹmọ ń sọ dáadáa ni ọkọ̀mọ̀ lẹ́nu aláìmọ̀kan ẹlòmílẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run gan ń hmm, káfí ẹnu adákẹ́ ni ṣe túmọ̀ tí ń sọ náà ni pé ọlọ́run ọba yẹn o kìí ṣe ẹni tí ṣe dọ́gbadọ́gba so bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ṣẹ́rin tí ò bá yéèyàn nínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn pàtàkì ó tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà pẹ̀lú ọlọ́run wàláyà bí kí wọ́n tọ àwọn àfáà lọ kí wọ́n tọ àwọn àfáà lọ kán ṣàlàyé fún ni o. Na le yóò fi nínú wahala ẹni pé tí wọ́n bá wọ àwọn wá ti ni ọ̀kan náà àwọn àfáà ń ó wà níbi ọ̀fọ̀ ọ̀fọ̀ mo rò pé nìyẹn ó ṣe fẹ́yàwó ó ṣe bímọ kan ya ọmọ rẹ̀ tó wà nínú oyún oyún ẹlẹ́kejì ó wá rí iṣẹ́ ni iṣẹ́ tó dá sọ ẹni wá kú ìgbà wọn ń ṣe wá sí mẹ́wàá ah, ah, ọlọ́run àà ah, ah wèrè ń bẹ lọ́jà tó mú ṣe ẹ bẹ́ẹ̀ ni ah dáadáa dáadáa so bí ẹni ṣe ń sọ ah so kí ni wò ní pé irú ẹni yìí ah tó pé àbíkẹ́lómi ní breadwinner àwọn family yìí ah ó sì palẹ̀mọ́ rẹ̀ ńlẹ̀ nínú sọ fọ́lọ́wọ́n náà ni pé èyí ṣe ohun sí dáa ó sí dọ́gbadọ́gba ní kìí sí irú ẹni ilé ẹ̀kọ́ mú sọ àwọn apá àwọn wọ́n ṣàlàyé pé àwọn kẹ́kẹ́ mẹ́tún pé tí wọ́n náà nígbèsí ayé ara rẹ fúnra rẹ ó ṣe wá sí wọlé rẹ̀ ni ṣẹ́mà ilú ní òní yàrá o lè gbé tẹlifíṣàn sí ẹgbẹ́yàn yìí tẹ́bá ní kí ló mú ọgbé tẹlifíṣàn sí ayé níbi tó wù nù

ẹnìkan tó bẹ̀nú àwọn adìẹ tó kú kọ́ àmọ́ sọ wọ́n pé ẹ̀ a àbúrẹ̀ sílé máa gbé ẹnìkan bú ẹnìkan lára wa àìsílé máa dúkan nù wa so bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́n bá ń ṣe nǹkan tó wù wọ́n lómi ó gbé ọlẹ́ lẹ́ran yóò sì gbé ọmọ ẹlọ́gbé fún ẹlọ́gbé fún lágbájá kọmọ ìyá ọmọ wa ké kàkiri kẹ́nìkan ni ah, wa ta'ala kó ṣe ìdájọ́ kan lérí wa tó ṣe rí tí ó bá yéèyàn nínú àwọn òfin ọlọ́run àbínú àwọn ìròyìn ọlọ́run ọba kí wọ́n ra jòkó jẹ́jẹ́ kí wọ́n padà sọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà súnnà kí wọ́n ṣàlàyé rẹ̀ fún yàn bóyá àwọn asmáwù záàtù ni àwọn sifatu záàtì bá ní àbáwọn sífàtù fẹ́ẹ̀ àwọn ìròyìn tí ma ń bẹ lára nǹkan tó máa ń ròyìn àbáwọn ìròyìn iṣẹ́ tọ́lọ̀wọ́ bá máa ń ṣe èèyàn gbọ́dọ̀ tako kankan bẹ̀ o èèyàn gbọ́dọ̀ tako so kọ́lọ̀ kí ó ṣe àlékún fún ẹlẹ́kejì tafsir ayatul ayatul ṣèyíwọ̀n náà ni pé wáhùn yakfuruna bi rahman kul huwa rabbi la ilaha illa huwa alayhi tawakkaltu tí wọ́n a ti ṣe àlàyé rẹ̀ الثالثة إلكتا ترك التحديث بما لا يفهم السامع kí ọmọ mọ̀ sọ̀tàrù yìí ní gbọ́yé má ẹn tó ń bá sọ̀rọ̀ ẹ̀rì pé ọ̀rọ̀ alìlaka radiyallahu anhu tó ń sọ fáwọn èèyàn pé hey ẹ má ma ń sọ táwọn èèyàn ò ní gbọ́yé ẹ má ma sọ fáwọn èèyàn má àwọn ìtàn sẹ̀pá àwọn pìtàpìtà ni a lè bá wí àwọn ìtàn tẹ́wà lọ lè gbé ìtàn kalẹ̀ tó pé irú nǹkan yẹn tí ò bá wá ṣẹlẹ̀ ń jọ mi tó wà sọ pé ọlọ́wọ́n ọba pé á ìrọ́lọ́rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni díkìrìlẹ̀ ìlà atúpadà wá ka ìdí annáwó yóò fúdí ipe ọrọ yìí kí o máa sọ àwọn ìtàn ọrọ ọ̀rọ̀ fáwọn èèyàn wípé olé ọlọ́run kan wá ń gun kìnìún káàkiri ọwá tó mú ejò ló fi ṣe ìjánu kìnìún ó ṣiṣẹ́ débẹ̀ ni ó ṣe iṣẹ́ débẹ̀ ọ̀rọ̀ọ̀rọ̀ irọ́ ni kí wọ́n wá sọrú yẹn kẹ́nìkan náà wà á náà fìtínà rẹ̀ pé mínú ó ṣiṣẹ́ débẹ̀ pé mínú ọmọ

àmọ́ ịwa ìwà sí ìdánwò fún yín ni ẹni tó bá páàsì náà ní sẹ́sìn gbé ajá kan wọ́n gbé ẹran kan so wọ́n wá bí àwọn bàbá aláwo wọ́n ní kí ló ó ní ajá wọ́n ní ó ní ẹran tó sì wà wọ́n nígbà tí wọ́n sì báyìí wọ́n kàn bá dìẹ wọ́n sì bọ́bọ̀ ń bẹ̀ lóòótọ́ náà bọ́bà wọ́n kàn gba ìsìláàmù ni ìjọ tẹ́nìkan náà bá wọlé dánrú ẹ̀wò <laughs> tí ọ̀wá rí bẹ́ẹ̀ sẹ́rẹ̀ pé yóò yẹni yóò kẹ́ ni nǹkan tí kò nídìí kí

so ọ̀rọ̀ irọ́ ní kò sì gbá pé òun pé ọlọ́run ọba nírọ́ yóò sì mọ̀ pé ọlọ́run ọba nírọ́ indirect so alkhọ́misa ẹlẹ́kàrún nínú àwọn tí a kà kalam ibn abbas ọ̀rọ̀ ibn abbas radiyallahu anhu liman istankara shay'an min dhalik fẹ́ntí ń takò kankan nínú àwọn ìròyìn ọlọ́run ọba wa annahu ahlakahu ìpérù kama yẹn kí wọ́n kó ìparun báyọ̀ ni o so tí Ibn Abbas ṣàlàyé fún ẹni yẹn ipe tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àyà ọlọ́run ọba tó clear ara yóò tutù túraká a ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn sífáàtì ọlọ́run ẹ sì wá mọ́ á ṣe ẹ mọ̀ gbẹnu sókè ẹ fẹ́ mọ́ ṣagídí náà pé látara pé àwọn kan náà ti ń bẹ nígbà àwọn tó pé wọ́n ń kọ́ àwọn èèyàn pé ọlọ́run ọba kò sí ọlọ́wọ́n ọba kò ní ọwọ́ o ọlọ́wọ́n ọba kò ní ẹsẹ̀ o tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa tó bá gbọ́ ẹni tí bá wọ́n ń fi àwọn nǹkan yẹn rinlẹ̀ wọ́n bá máa gidi wọ́n bá máa bínú tó aka náà subhanahu wa ta'ala kọ́lọ̀ kó jẹ́ kí ó yé wa níjọ kọ́lọ̀ fún wa السلام عليكم ورحمة الله وبركاته قل لي السلام عليك يا أستاذ هل يجوز لنا أن نصلي على من قتل نفسه ومن عليه دين قبل موته بأي لنا يا شيخ wọ́n ní ẹni tí ó bá para rẹ̀ bóyá ó kò kò ṣe ní ọ̀rọ̀ gbé nǹkan jẹ tán sábà kó para rẹ̀ ni sọ pé ṣé a lè kírun sí la bẹ́ẹ̀ ni a kírun sí la dáadáa awẹ̀ á sì kẹrùn sí la sọ àti sọ fún ọlọ́pàá rẹ̀ pé ẹ má kẹrùn sí la ló kẹrùn sí la náà ẹlẹ́kejì wọ́n lẹ́yìn tí ó jẹ gbèsè mo ṣàlẹ̀ kẹrùn sí la bẹ́ẹ̀ ni á kẹrùn sí la ẹ tó jẹ gbèsè tí anẹ́sọ̀ ọ̀sánlá kò kẹrùn sí la ẹ rí i pé kì í ṣe pé anẹ́bí ni ẹ má kẹrùn sí la rárá arábí ò kírun sílá bọ̀ tó ní kí àwọn sọ̀hábà tí wọ́n kírun sílá so kí ni túnbẹ̀ lẹ́yìn ní pé láti fi ṣàlàyé bó ṣe lágbára ìmọ̀ fi gbèsè sọ́rùn láì má sàn tí lànàbí fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ kì í ṣe pé ìwọ̀n ni pé ò kírun sí ẹni tó jẹ gbèsè láà kí ọmọ kírun sílá so bóyá ìwádìí kan náà ṣe wá ní ìmọ̀mọ̀ ẹ̀wá bá kírun sọ wá ní tí ò jẹ gbèsè wọ́n ní ó jẹ́ gbèsè lọlé àwọn ẹ̀sà ànábì o sọ ànábì ló kí ẹ̀kọ́ ẹ̀lẹ́kọ̀ ànábì kan tó ní káwọn sọ̀hábà kí wọ́n ànábì sọ́nà àlá sọ̀hìlìkùn ẹ̀kírun sílẹ̀ ẹ̀kírun sílẹ̀ sọ láti fi ṣàlàyé pé ìmọ̀ fi gbèsè sọ́rùn nǹkan tí ọ̀dà rẹ̀ náà. Wọ́n ní ọdún salamu alaykum. Wa alaykum salam. Please give concrete evidence why worship and sabur is not upon names of Allah ọ̀kẹ́ Rashid àti Sabur àléràtẹ̀ àbírọ̀fẹ́ àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí ó fi sí lórúkọ náà wọ́n ní pé orúkọ ọlọ́run ọba yìí tí ọlọ́run ọba pẹ́lá rẹ̀ nínú Al-Qur'an lẹ́nu yẹn máa ń pè ọlọ́run àbí orúkọ tí Ànábì sallallahu alaihi wasallam tó bá pẹ́ ọlọ́run nínú ṣẹ̀díṣọ́ lálàáfíà lẹ́yìn ọdún fi ọlọ́run so kò síbi tọ́lọ́ ti pẹ́ra rẹ̀ ní ọ̀rọ̀ ṣì kò síbi tí ọlọ́run wá ti pẹ́ra rẹ̀ ní àtọ̀gbòrò so kò síbi tí ànẹ́bí náà ti pẹ́ ọlọ́run wá bẹ́ẹ̀ so bọ́yà ni pé kọ́lá hadith tó tún gbé wá èyí tí ó wà nù Tirmidhi tó gbé 99 kìnnìwọ̀n hadith tó dàrí so náà ni àfáàjọ wá ṣàlàyé pé tí o bá ti lẹ́rìí tí nínú orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ àìfíròyìn ọlọ́run ọba kí wọ́n wá jẹ pé wọ́n pọ̀ lọ́run nìkan tí kò pẹ́lá rẹ̀ ìtumọ̀ ẹni dá ṣùgbọ́n sọ́nà ń pẹ́lá rẹ̀ bẹ́ẹ̀ ẹjọ́ ti pẹ́lá rẹ̀ bẹ́ẹ̀ ń tọ̀ pé wọ́n pẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ sọ́nà ló dé pé àwọn orúkọ tẹ́lẹ̀ ló ń ọlọ́run nínú èdè Yorùbá ní kí ọlọ́run ní bàbá ẹwọ́n rẹ̀ kí bàbá tí ń bẹ lókè òun ọlọ́run fúnra rẹ̀ ní bàbá òun èyí fọlọ́run ní bàbá òun sòpé ní ọlọ́run ọba tí ń bẹ ní òkè sòkèlè àmọ́ bàbá kò sínú fọlọ́run ọba òun yìí fọlọ́run ọba bẹ́ẹ̀ o ìtọ́lá pé ẹ̀ ní bàbá ó túmọ̀ sí pé ní yóò sì kí ni yóò lọ́mọ ó túmọ̀ sí pé yóò ní ìyàwó lòun so ọlọ́run àbí kí wọ́n ní ọlọ́run ọba àgbàlagbà ìyẹn pọ́ ọlọ́run lágbàlagbà o so arúgbó kiri kan gbólókèdè yìí ìyẹn pọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ pé ní ọlọ́run ẹwúrọ àwọn kẹfẹ pé máa rí ìtumọ̀ fún nínú èdè yorùbá bí ọlọ́run aláàánú oníkẹ́ aláforíjìn gbogbo yíò ẹ̀ onítumọ̀ sọtọ́rọ̀ wá pẹ́lá rẹ̀ ní ilé ọgbọ̀n wàhálà oúnjẹ ní àsàlámù àlékún ó ní àfa kan ní nankali kẹfàdẹsà tó sọpọ ìdájà ìsọpọnà fèrè wọn bá bẹkẹ wọn àyọ ìsáfò bẹ́ẹ̀ wọn abẹrẹ já nasọlá ìwọta ní onísìlá ìwọta ṣe já ìwọta ìwọta ìlàkùnrin náà ní kí ní kílá ọba rẹ. ọláyà ó lé gan iṣẹ́ kékeré pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ tó kọjá tọ́pẹ́ inú ẹni ni àyẹ̀ náà ní pé bóyá fẹ́ kakúrò àwọn ọ̀rẹ́ fọlákì àti àrùn lọ́rọ́ bẹ́ẹ̀ fọlákì ní sọ́ọ̀rẹ́ máa ń kàlápà sọ kó tana tọ́lọ̀ sọ fún àlẹ́sọ̀ ọ̀rọ̀ sọ́lá ó sì wà ń bẹ̀ náà tí o bá sí ń bẹ̀ àlẹ́jọ́ ni àlẹ́jọ́ yọ kó ni àlẹ́jọ́ yọ kó bẹ̀ tàbí kò bá sí ń bẹ̀ ẹ̀ wọ́n yọ kó ọmọ mun ga yi assalamu alaikum wa ya janaba òun náà ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá omi tí ọmọ èèyàn ọkọ̀ fọ ọwọ́ yẹn èèyàn fọ ọwọ́ lẹ́yìn ìgbà náà èèyàn fọ abẹ́yàn lẹ́yìn ìgbà yẹn èèyàn tó tún fọ. lẹ́ẹ̀mẹ́ta èèyàn wá fọ ẹnu èèyàn pé ó ṣàlù àlá gẹ́gẹ́ bí àlọ́ láti ẹ̀mọ́ bí kírun èèyàn ó fọ ẹsẹ̀ tó bá wú yẹn báwọn tó bá sì rẹ̀ yẹn má ti fọ ẹsẹ̀ tí wọ́n ti pa eré tí wọ́n pa etí tán èèyàn wá da omi sí orí lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ti ń da aláwọ̀ kọ́ fọwọ́ ya irun yàn tómi ó fi wọ gbogbo ìsàlẹ̀ ìrùn ìrìyàn yóò tún dá sí lẹ́lẹ̀kejì yóò tún dá sí orí lẹ́lẹ̀kẹta kù mọ́ ọrùn lẹ́yìn ìgbà yẹn yóò àdàmì sí apá ọ̀tún kanlẹ̀ yóò dá sí apá òsì náà kanlẹ̀ ìyẹn kò níye títí tí olóògbé kárí gbogbo ara lẹ́lẹ̀ yóò ṣe yẹn tí ẹ bá ti ṣe yíò tọ́tọ́ akẹ́yẹ̀ bá ti fọ ẹsẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ onílé kí ọkọ̀ ẹsẹ̀ mọ́ àmọ́ tí ẹ bá ti fọ ẹsẹ̀ sókè ọkọ̀ ẹ̀ṣẹ̀ yẹn ní ìparí tí wọ́n ti ṣe yẹn tán èyàn ti parí tí ń jẹ́ jẹ́nẹ́bà sóbi tí jẹ́nẹ́bà sí jẹ́ nìyẹn ó ń bọ̀ wá yẹn. nítorí náà sàlámù aleykum. ní àpapọ̀ ìṣòro àti wọn ní pé ẹ̀ka bí ẹran àkíkọ̀ kan ló máa ń jẹ ìjẹra ọmọ ilé ẹ̀ka bí ẹni sọ́kòkò ìlú ìmọ̀ ẹ̀ka kan. ní àsìkò jàìrí àlẹ́ wọn ṣe báyẹn tó bá ti pa ẹran ọmọ tó bá bí ọmọ fi ra ọmọ lórí tó àmẹ́rin islam kò sí ti ń jọba wọn ìyẹn fi ẹ̀jẹ̀ ra ọmọ lórí wọn àwọn tó bá ń sọ bá àwọn fẹ́ dára wọn padà sí ìwà ìjà ilé yàtọ̀ tí wọ́n bá wà Christmas ti pé ẹnìkan òkùtọ̀ adìẹ sábà máa ń jẹ́ tí máa ń sábà ta ṣé òun lè lọ kó owó kó bá jẹ fún òfin àti bísíǹsì rẹ láti lè fi kókó òun pé kí pọ́lìsì lè rìn. sún tó burú bẹ́ẹ̀ wọ́n fẹ́ tajà tiẹ̀ ni so òun tajà tiẹ̀ ni bí ẹni tí ń ta aṣọ náà ni so kọ́ ara sọ lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan tí tó burú bẹ́ẹ̀ so wallahu a'lam. Thank you.

bí ká ní pé èèyàn ń jẹ́ bí Rashid náà àbíkínà ẹ mú jami tẹ̀wé yẹn náà ṣe wọn pé tó jami ni pé ẹni tó ṣe pé yóò kú gbogbo ẹ̀dájọ́ ní ọjọ́ gbìyànjú kìyàmà sòkè wa ní nítorí náà ń jẹ́nu so títí ẹ̀hẹ́n aljami'u náà ni ọlọ́wọ́ bá àmọ́ jami'u ẹ̀ tó kó nǹkan jọ sòyìn wọn jẹ́ mẹ́rin jami'u al-mal ṣe tó kó jọ sọ sí tí ó burú bẹ̀ kí wọ́n sá máa nígbàgbọ́ pé irú bí ọlọ́wọ́ ń jẹ náà ni ẹ ń jẹ náà. Oníbẹ̀rẹ̀ assalamu alaikum wa rahmatullah. Please, what is the punishment, punishment of for the person that is not answer her husband when she her on the bed? I need to have sex with her. Naam ẹni tí ọkọ rẹ̀ bá ní bùkátà sí tó wá ń kọ fún ọkọ rẹ̀ tó dẹnu àdéhùn náà sọ̀rọ̀ sọ́lá wípé ìbínú ọlọ́run wáyé ọmọ bẹ lórí obìnrin náà títí tí ọkọ rẹ̀ ó fi yọrùn sí i sọ̀rọ̀ nǹkan báyìí aburú láńlá ni gbogbo nǹkan tí ọkọ bá lè ṣe fún yàn tó dùn yàn ọgbọ́dọ̀ jí kó dé lẹ́bùn pé tí mo kọ oorun fún un àbí mo fi oorun jẹ́ ní ìyà ó dàbí kan báyìí máa ń bẹ̀rẹ̀ tí máa ń dá wàhálà kalẹ̀ tí sì máa ń da ẹbí rú tó bá tiẹ̀ ní kọ́kọ́ bá tiẹ̀ ṣẹ́ obìnrin tó gbóhùn lọ tó wá padà ló tó a sọ tó bá fún níyọ̀ǹda kódà eré ọkùnrin ọ̀gá lè so fi o tó bá mi jà so yẹn gan rọrùn kí ó tún ṣe àlékún ìfẹ́ ní ẹ̀mí ọkùnrin sí i wọ́n tó bá ní bó ṣe gbé wá náà lèmi náà gbé fún un so ẹ kàn máa da mọ̀lẹ́bí yẹn rú lọ ni ẹ máa da ẹbí rú ìkọlọ́wọ́ wa kí ó sàmù fún wa bákan náà family planning sí aláwọ̀ ìlú Islam. family planning kò sí nǹkan tí ó burú mbẹ tí a bá ti rí àwọn tí wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣàlàyé tí kò bá ní jẹ́ ìnira fún yàn fún tó burú bẹ̀ fún wọn lọ wọ àná èyí tí ò dáa ni kí wọ́n ti limit pé ìfẹ́ bí ju ọmọ mẹ́ta lọ kí wọ́n fi limitation sí fún yàn dáa àti kí wọ́n fi àlàfo sí ọmọ òsè tó burú bẹ̀ nígbà kó máa tó ọdún mẹ́ta mẹ́ta so òsè tó burú bẹ̀ yẹn wọ́n lọ wọ àná. Assalamu alaikum. Explain the content of niqab. ọ̀rọ̀ niqab kì í ṣe nǹkan tí mo lè sáré sọ báwọn àmọ́ ṣíṣe pàtàkì rẹ̀ òun náà ni pé inú ẹ̀sìn iná lọ́wọ́ ṣùgbọ́n kan náà àpọ́nlé ńláńlá náà lọ jẹ́ fún obìnrin obìnrin lò niqab ẹ̀rí pé ohun tá ń ka lánàá yẹn wípé àwọn tí wọ́n lè rí obìnrin ẹni pé obìnrin tí ń lò ní kọ́ọ̀bù àwọn tí wọ́n lè rí ojú rẹ̀ náà la kà lánàá so túmọ̀ sí pé ọlọ́run bá ṣe àpọ́nlé fóbìnrin kìí ṣe gbogbo èèyàn ló gbọ́dọ̀ máa rí obìnrin so gẹ́gẹ́ bó ṣe wà nínú Al-Qur'an tí a ṣe kà lánàá pa àwọn tí wọ́n lè rí àwọn tí wọ́n lè rí àwọn tí wọ́n lè rí tó bá ti yẹ lẹ́yìn àwọn yíyún ẹlòmí ọ̀gbọ́dọ̀ rí wọn má torí pé kí ni Ọlọ́run bá dá ẹ̀dá àwọn obìnrin ní ẹ̀dá tó yàtọ̀ tó ṣe pé rírí wọn a máa dá fìtínà lẹ̀ sàǹgbàtẹ̀ bá rí tẹ́ẹ̀mọ́ rúyàn tó wà ní inú rẹ̀ sòkò ní sí fìtínà lẹ́nà yóò tó máa já ìbádà fún ẹni tó bá ṣe òun so wá rí ní kọ́ọ̀bù tí wọ́n bá lò kéèyàn ó lò ó gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe ní kéèyàn ó lò ó nìkọ́ọ̀bù tí yóò lò tí ọmọ yọ gbogbo ìgbímú kalẹ̀ tí ọmọ yọ ọwọ́ kalẹ̀ tí ọmọ yọ ẹsẹ̀ kalẹ̀ kìí sí ara rẹ̀ o wọn fẹ́ kún ọmọ orú ẹni tí ń bẹ nínú rẹ̀ náà ni ṣùgbọ́n ti wá dáhùn pẹ́lẹ́ akíní àá ilé ó dúdú tó sí ọkọ̀ rẹ̀ ni tí ń dọ̀mọ̀ kó dúdú tó kíní so wọn fẹ́ kún ọmọ orú èèyàn tí ń bẹ náà ni so ní pé nìkọ́ọ̀bù àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ṣe ni nǹkan tí àwọn sọ̀hábíyàt tí wọ́n ṣe ni nípa àwọn sọ̀hábíyà lóbìnrin nǹkan tí wọ́n ṣe ni so kọ́dà àwọn tí wọ́n ti dàgbà nínú àwọn sọ̀hábíyàt tí ti darúgbó àwọn náà tún ṣe so kí ọlọ́wọ́n bá kí o ṣe nírọ̀rùn fún àwọn tí wọ́n ń lò àwọn tí wọ́n ti lò náà kọ́lọ́wọ́n bá kó ṣe ní ìrọ̀rùn fún wọn so wallahu a'lam. bákan náà lábẹ́ ìbéèrè ṣé torí ọkọ ìyàrá ẹ̀ máa ìbéèrè yìí dáa ṣe rí ní kọ́ọ̀bù ẹ̀rì pé wọ́n sọ lẹ́ẹ̀kan pé ẹ̀sìn ní tí mo kọ́ fi bẹ̀rẹ̀ nu ìyẹn sẹ́sìn nítorí ọkọ yẹn o ìyẹn sí ẹ̀sìn nítorí ọkọ yẹn kí wọn ní òun kírun kọ́ wá nítorí ọkọ rẹ̀ ló fi ń kírun síjọ́ tẹ bá ni ò àbí hijabu ìyẹn ló ń torí ọkọ mi o pé ń mi fẹ́ àbí ń bẹ́ lọ́rùn ìyẹn fi ìjọ́bù àbí ní kọ́ọ̀bù tẹ̀yàn lọ́rùn o nítorí tọ́lọ́n náà ni so náà ló fi nídi kí èyàn ń súnmọ́ àwọn tí wọ́n kọ́yàn ní ẹ̀kọ́ rẹ̀ so yé ló nítorí yàn nítorí ọkọ mi irú ẹ̀ ń bẹ náà rẹ kẹtẹ tí pé yàn rí tí pé rẹ lómi àbúyọ ọkọ rẹ bá kú yóò sì fa nìkan bò kó lójú bá ẹ gbẹ́rú ẹ kọ́dà ní lọ́wọ́ ni ah. so so irú yìí hùn wípé ni ọmọ kan ti ń ṣe nù sèyí lónìí kọ́ọ̀bù torí ọkọ̀ òun kọ́dà bọ́ ọba ní àwọn ọ̀fẹ́ má ní fẹ́ ní kọ́ọ̀bù yìí ni àwọn kọ́lì mi ń lò fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ẹ̀ tó fẹ́ dàrú kò sì ra kọ́ra kó rẹ̀ kó mẹ́ntì ẹ̀ ìyàwó nìkan fẹ́ sínú ìkò ní sèmi so àbí ẹ̀rọ ìfẹ́ ìjábùmọ́ mi ò lò jábù fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ̀wọ̀n tó lọ́lọ́run náà lè fi máa ń ṣe gbà àwọn nǹkan yìí tó náà níjọ́ tí a bá rí ìtọ́tẹ̀yàn lọ́rùn lẹ́rìí tí ọ̀tẹ̀yàn lọ́rùn jẹ́ kí ní kan bẹ táwọn yẹn máa ń rò nípa ọ̀rọ̀ hijab àti niqab ẹ máa ń bí lífi pé bóyá kò ní jẹ́ kí èèyàn débi tí èèyàn fẹ́ dé ní ayé ẹlẹ́yìn máa ń rò bẹ́ẹ̀ tí ẹ ọwá kàwé wọ́n tó ní dìgírì ọwá ń lo nìkọ́ọ̀bù báyìí ọwá ń bojú ó mọ̀ ní ríṣẹ́ gidi ẹ̀dàkùn ẹ̀ bá wa bí wọ́n àwọn tí wọ́n ń sira lẹ̀ káàkiri mélòó lórí iṣẹ́ gidi nu wọn kò sí àwọn náà ó kéré nu wọn náà so bẹ́ẹ̀ ni kíyàn ó sin lọ́hùn kíyàn ó ṣe súnà náà sọ̀rọ̀ sọ́nà wàláì àrísìkì tó lọ́wọ́ bó fún yàn kò ní kó dínkù so bẹ́ẹ̀ ó sì ṣe tó ń sọ̀rọ̀ ànú kí bọ́lọ̀ bá lò ní rí ò ní rí náà ni so kọ́lọ̀ wọn kó ṣàmì fún wa. Assalamu alaikum.